بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبواتي أولي إتو الدين النصيحة òun náà ni ó tún gun orí afẹ́fẹ́ báyìí àwọn ustaz wa fadilatu sheikh ibrahim dasuki badmus àwọn náà ni wọ́n wà pẹ̀lú mi ní orí ètò ọ̀rọ̀ nípa ayẹyẹ ọjọ́ bíi anabi sallallahu alayhi wa alihi wa sallam òun náà ni wọ́n ti ń bá wa ṣàlàyé láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí wọ́n sọ fún wa pé kínní yìí kì í ṣe ara ẹ̀sìn àwa mùsùlùmí sọ àmọ́ àwọn èèyàn wọ́n máa ń rí àwọn àwíjàre kan wọ́n fẹ́ fi gbé ọ̀rọ̀ yìí wọlé sọ òun náà wá bá lọ báyìí sọ pé àwọn sáàdù wa tán sálámà sí ara ilé tó bá kánà kí wọ́n sì máa bá ètò náà lọ. alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أكي بو يوم ياوا تي أنبو وانيلي لوري توا الدين نصيحة سكرا بي على إيتان سيفونا بوالتي إجيجو nípa ìmáṣe ọjọ́ bí anabi صلى الله عليه وسلم so ibi tí a bá dé ni pé kí ni àwọn ẹ̀rí tí àwọn tí wọ́n ń sọjọ́ bí ànábì yìí tí wọ́n máa ń gbára lé tí wọ́n ní á nítorí táwọn gbára lé ní táwọn fi gbà yí pé èèyàn lè máa ṣe ọjọ́ bí ànábì so àyí tá a bára sọ lónìí nínú ẹ̀rí tí wọ́n máa ń gbára lé òun náà ni pé àwọn gbà lóòótọ́ pé ká sọjọ́ bí ànábì yìí ò pé bídíà ni yí pé àdádálẹ̀ ni lóòótọ́ àmọ́ o àdádálẹ̀ tó dáa ni ìpè bidatun hasana òun ni pé hmm. àdádálẹ̀ tó dáa ni hmm. so eléyìí òun náà nìkan tí a fẹ́ yàn náà rẹ̀ fúnra wa hmm. so tábà lọ tí wọ́n ń pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn a rí i pé n tó wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam àti àgbọ́yé àwọn sọ̀hábà kẹ́bí àwọn náà ṣe rí i àwọn sàábé gbà pé kò sí nǹkan kan tí ń jẹ́ oore nínú bídà pé tábà ti pé nǹkan ní àdádálẹ̀ ó kọ rẹ̀ lásán gan ó ti jẹ́ ká mọ̀ pé kí ni pé aburú ni tàbá tó bá jẹ́ pé nǹkan tí àdákan sínú ẹ̀sìn ni so látara délé yìí òun náà ni ó fà á tó jẹ́ pé a rí pé anabi sallallahu alayhi wa sallam inú àwọn hadith rẹ̀ anabi bu ẹnu àtẹ́lu nǹkan tí à ń pè ní bídíà yìí níbo míì a rí pé anabi sallallahu alayhi wa sallam sọ fún wa nínú sọ̀hìbù inú hadith kan tó wà ní sọ̀hìbù Bukhari hadith ìyá Aisha radiyallahu anha àti ìtọ́wà ní sọ̀hìbù Muslim pé anabi ni man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd. Hmm. ìpè ẹnikẹ́ni tó bá dàn kan kalẹ̀ sínú ẹ̀sìn wa yìí fi amrina yani fi dinina inú ẹ̀sìn wa yìí ma laysa minhu tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ tí ò sí nú ẹ̀sìn tí ò ní pilẹ̀ kankan nú ẹ̀sìn fahuwa radd pé á da padà á nígbà lọ́wọ́ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà dátún rí nínú hadith mi tí ó wà nínú musnadu imam ahmad àti tó wà nínú sunanu tirmidhi ipe anabi sallallahu alayhi wa sallam sọ ipe fa inna kulla bid'atin dalala ìpè dájúdájú gbogbo ohun tí máa ti ń jẹ́ àdádálẹ̀ tá a bá fi sínú ẹ̀sìn tí ò sínú ẹ̀sìn tẹ́lẹ̀ dọ̀là àlá pé àánú ni ànábì tí wọ́n fi sẹ́rán sí wa òun náà ló ti dájọ́ lórí gbogbo ohun tí ń jẹ́ bídíà pé àánú ni kí wàá ní táwọn fẹ́ fi wò ó pé á ìkan wa bẹ́ẹ̀ tí ó lálàáfíà gẹ́gẹ́ náà ni àwọn sọ̀hábà àwọn náà gbọ́ yìí látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ìpè ìta à ń pè ní bídíà pé àánú ní gbogbo ẹ̀ kò sí nǹkan tí ó dà ń bẹ́ẹ̀ òun náà ló fà á àwọn sọ̀hábà wà ń rọ ahannasu hasana ó ní gbogbo bídíà yẹn yẹn gbogbo àdádálẹ̀ yẹn yẹn nú ẹ̀sìn àánú ni o kódà káwọn yẹn máa fojú rẹ wò káwọn yẹn máa wò pé àkíní ah, yìí dáa káwọn yẹn máa wò pé àǹfààní kan wà ń bẹ sádàdálẹ̀ nínú ẹ̀sìn ìpè àánú ni so látara délé ń sáré rí pé anabi sallallahu alayhi wa sallam fún rẹ ó ti jẹ́ òye wa ní sí pé kò sí ní jẹ́ bídàtò hasana so gẹ́gẹ́ náà làwọn sọ̀hábà rẹ̀ gbà pé kò sí ní jẹ́ bídàtò hasana so kò sí tó dáa nínú bídà kò sí ní jẹ́ bídà tó dáa so tá ti pè nǹkan ní bídà kò dáa náà ni nínú ẹ̀sìn so látara di eléyìí <clears throat> òun náà ló fà tó yẹ pé àwọn àfáìsìn alimami ibn Rajab rahimahullah wọ́n sàlàyé fún wa wípé hadith anabi ta sọ pé ó ní gbogbo bídíà gbogbo àdádálẹ̀ yìí pé àánú ni yìí pé inú àwọn jawami olùkẹ́l inú àwọn ọ̀rọ̀ sókè tá anabi máa ń sọ tí ó kó ìtumọ̀ púpọ̀ sínú ni mm. la yakhruju anhu shay pé kò sí ní tó lè jáde nínú rẹ̀ mm. kò sí kò gbọdọ̀ yọ jáde nínú bídíà yìí nínú wàá jẹ́ nǹkan tó dáa wa huwa aslun min usuli din pé ìpìlẹ̀ kan ní nínú ìpìlẹ̀ ẹ̀sìn so eléyìí náà ni táwọn afẹ́sì tó ń gbọ́yé lórí ọ̀rọ̀ pé bídíà so inú ẹ̀rí táwọn wá mú wá ipe ọ̀dà bídíà tó dá wà ipe àwọn lẹ́rìí fún kí wá lẹ́rìí yín tẹ́fi gbàgbé bídíà tó dá wà òun náà ni pé wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ó ní sallallahu alayhi wa sallam ó ní man sanna sunnatan hasana falahu ajruha wa ajru man amila biha ipe anabi ní ẹni tó bá ti la ojú ọ̀nà kan kalẹ̀ tó bá ti la sunnatan hasana sunnatan tó lálàáfíà tó dáa tó bá là kalẹ̀ falahu ajruha wa ajru man amila biha pé irú ẹni báwọn yóò gbalada tó là kalẹ̀ yóò sì gbalada àwọn tí wọ́n tún tẹ̀lé so eléyìí kò sẹ́rí bẹ́ẹ̀ nítorí pé anabi ò sọ fún wa pé manibtada ilẹ̀ islami bidatan hasana torí pé níta à ń sọ̀rọ̀ nípa òun náà ni sunna bídà là ń sọ̀rọ̀ nípa kì í sọ̀rọ̀ sunna idan manisanna fi islami sunnatan hasana yàní ẹni tó bá ṣe nǹkan kan nínú islam tó jẹ́ pé ìkíní ẹ̀ wà nínú islam tẹ́lẹ̀ báwọn yẹn ti wá ń gbàgbé àbáwọn yẹn wọ́n ló wá táwọn lólóńgó tó fi ń ṣe yóò gbà ládàá rẹ̀ náà ló fà á tó pé tábà lọ́wọ́ sábàbù wòrúdù hadithi a rí pé anabi nìkan ti sàárà ni so ẹnìkan ló wá kọ́kọ́ dìde tó sàárà fáwọn èèyàn àwọn sàhábà táwọn èèyàn wá ń dìde táwọn èèyàn wá ń dìde tán ṣe ẹ rí pé njọ́tà anabi sọ̀rọ̀ ìjọ náà kọ́ ni sàárà dáyé hmm. sàárà ti ń bẹ tipẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú àyà Kùránì sí bẹ́ẹ̀ náà anabi mi àmọ́ torí pé níjòkó yẹn òun ló ṣe sábàbí tí anabi wa nítọ̀ ẹni tó bá ṣe tó bá larú nǹkan báyìí kalẹ̀ o yóò gbà ládàá rẹ̀ bákan náà inú nǹkan tí wọ́n tún máa ń wí òun náà ni pé wọ́n máa ń sọ yí pé àtàbálọ́wọ́ alukur'an a rí pé wọn ò kó jọ lójú ayé ànábì sallallahu alayhi wa sallam mm. ipe ajẹ́ pé àdádálẹ̀ ni àwọn sọ̀hábà ṣe nígbà tí wọ́n kó alukurani jọ pé àmọ́ àdádálẹ̀ tó dáa ni pé àwọn gbàgbọ́ àdádálẹ̀ ni àmọ́ kó àdádálẹ̀ tó dáa ni so àwọn wa sọ fún wa pé eléyìí kìí ṣe àdádálẹ̀ kíkó alukurani jọ kìí ṣe àdádálẹ̀ rárá nítorí pé kíkó alukurani jọ yìí ó ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn tí a lè sẹ́rí rẹ̀ padà sí kí ní ìpìlẹ̀ tó ní ni pé ànábì sallallahu alayhi wa sallam yìí máa pa àwọn sọ̀hábà láṣẹ Ah, zaid bin sabit àtàwọn mìíràn àwọn tó máa ń kọ hadith anabi sallallahu alayhi wa sallam tí hadith bá ti dé yóò ní àti ah, àyà bá ti dé táyà bá sọ kalẹ̀ yóò ní ah, ẹlọ́kọ àyà yìí síbi báyìí ẹlọ́kọ àyà yìí síbi báyìí wọ́n ti máa ń kọ kalẹ̀ àmọ́ kì ṣe pé ojú kan òun náà ni wọ́n kọ sí wọ́n kọ sáwọn àyè káàkiri léríṣiríṣi inú àwọn inú ewé ni inú ewé tíra ẹni abala ìwé ni gbogbo ẹ̀ náà kọ káàkiri sí ní ìgbà yẹn so nígbà tí anabi sallallahu alayhi wa sallam tí ó wá kú tán àwọn sọ̀hábà so wọ́n wá panu pọ̀ lórí pé wọ́n ṣe ìjìmá lórí rẹ̀ pé ah, a kùránì yóò ẹja kó o jọ sí ojú kan kó mọ̀ wá káàkiri hmm. kí ó bá lè ṣe kíni kábàá lè fi sọ àlùkùránì yẹn kábàá fi lè mú ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó sọ pé inna eh, nazzalna dhikra wa inna lahu lahafizun pé àwa la sọ àlùkùránì kalẹ̀ àwa náà láti sọ so ara sísọ Allah subhanahu wa ta'ala òun náà ló fi sí àwọn sọ̀hábà pé ah, bẹ́ẹ̀ sì sọ òun náà ni pé kẹ́ ẹ kó jọ ẹlẹ́ẹ̀kejì tábà tún wo pé kí náà ń pè ní kìtáàbù nínú èdè lápá lọ́dọ̀ tiwa náà tábà mú abala abala tábà kó jọ nísìnyí àlè pè ní kìtáàbù àfi ká kó jọ lójú kan káwá kó wá wà lójú kan ká tó pè ní kìtáàbù a sì di pé kánábì tó kú ni Qur'an ànábì ti sọ fún wa pé Qur'an kìtáàbù ni alif lam mim zalika alkitaab ó ti pe alukur'an ní alikitaab síwájú kánábì tó kú ìdá hmm. ní tí ó padà jẹ́ ànábì ti Qur'an gan ti hmm. pera ẹ̀ lókọ rẹ̀ ló fi hmm. padà wá jẹ́ bẹ́ẹ̀ so yíwọ̀n Labala kan Labala mi tàbá tún wá wò á rí pé kọ́ àlùkò àrùn tán kójọ yìí á rí pé ìlànà àwọn sọ̀hábà ni anabi hmm. sọ fún wa ń bi hadith ẹ pé aleikum bi sunnati wa sunnati kulafa irọ̀ṣìlì ẹ̀sìn báyìí àwọn kulafa irọ̀ṣìlì ní ìsìn àwọn afáàmì ní àwọn mẹ́rin ni wọ́n hmm. so àwọn afáàmì sọ pé alukulafa irọ̀ṣìlì pé gbogbo àwọn sàbí anabi yàni pé inú wọn tí gbogbo wọn náà ní kùlàfà ọ̀rọ̀ ṣìdí olùgbé àwọn náà wọ́n rólé fún ànábì náà ni gẹ́gẹ́ bí àfáà Sheikh Salim Eid al-Hilali má ṣe ní ẹ̀kúnrẹ́rẹ́ so eléyìí ní ìsìnbáyìí a rí pé súnà wọn tún ni àwọn sọ̀hábà gbogbo wọn náà jọ panupọ̀ sọ sàábẹ̀ olówó jọ panupọ̀ tó jọ fi mòlídì nílẹ̀ táwọn fi àwọn sọ pé mòlídì ní ìsìnbáyìí ń bẹnu ẹ̀sìn àbí àwọn àfáà wo ló fẹ́ ló panupọ̀ tán fi nílẹ̀ inú kọ́rùnà alákọ̀ọ́kọ́ inú sẹ́ńtúrù alákọ̀ọ́kọ́ sẹ́ńtúrù ẹlẹ́kẹ̀ẹ́ tó fi dé sẹ́ńtúrù ẹlẹ́kẹ̀ẹ́ ni àwa ẹnìkan tó wá rí fa sọ̀rọ̀ mọ́wúlídì pé ká máa ṣe ó wà nú ẹ̀sìn tó ju àwọn ṣíà lọ táwọn náà mọ́ so ìlànà káfí alukurani ṣe pé wọ́n kọ́ alukurani jọ kò sẹ́rìí nbẹ kì í ṣe bídíà lọ́jọ́bá àwọn oníṣẹ́ ó ní ìpìlẹ̀ wọ́n ti ń kọ́ lójú ayé ànábì sallallahu alaihi wasallam àwọn tó sì ní kí wọ́n kó ojú ọ̀yìn ní ti báyìí àwọn náà làwọn sàbẹ̀ ànábì àwọn náà ni àwọn tó jẹ́ pé ìjìmá gbogbo àwọn làkúgbà ipe ìjìmáwò tí gbogbo àwọn sàbí bá fẹnu kò lé lórí nǹkan nínú àwọn ẹ̀rí ni fún wa hmm. nínú ẹ̀sìn wọ́n sì fẹnu kò lórí ọ̀rọ̀ alukur'an ìzàn kámọ́rọ̀ alukur'an ìwà kò sí ẹ̀rí ń bẹ fún àwọn tó ń fẹ́ fi ṣe ẹ̀rí lórí pé bídíà tó dáa wà. Hmm. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà inú nǹkan tó máa fẹ́ mú wa pé bídíà tó dáa wà hmm. òun náà ni sọ̀látù tàràwẹ̀ irun tàràwẹ̀ tá a máa ń kí nínú àwẹ̀ irun aṣáámú tá a máa ń kí nínú àwẹ̀ yìí wọ́n ní ìpè ńgbà tí Umar bin Khattab tó kó àwọn èèyàn jọ lórí ìpè kan máa kí lẹ́yìn ìmáàmù kan ṣoṣo ìpè ńgbà tí Umar wá jáde sí wọn Umar wá ní ah, ni'mati albid'atu hadhihi pé ah, àdádálẹ̀ tó dáa màlélẹ́ yìí o ní tóun ní kẹ́ ẹ máa ṣe ìpè ìdá ọ̀rọ̀ bídà tí níma tí ibùnà abúlá tí ó mọ̀rù ti lò yẹn ó túmọ̀ pé kí ni pé bídà tó dáa ni tí ó mọ̀rù ṣe so àwọn àsọ fún ẹ pé yàní sọ̀látù tàràwí gan fúnra rẹ̀ gan ẹja àwòsó nípìlẹ̀ nú ẹ̀sìn hmm. àbí ò nípìlẹ̀ sanabi kí wà sanabi wà láyé àbánabi òkè hmm. so sanabi kí ní jama àbánabi òkè ni jama hmm. so ó wà nínú hadithu tí ó wà nínú sahih bukhari àti muslim nínú hadithu uh, yawa aisha allahu anha ipe anabi sallallahu alaihi wasallam jọ àkọ́kọ́ anabi jáde anabi kírun àwọn kọ̀ọ̀kan rẹ̀ anabi wọ́n jọ anabi wọ́n jọ kí salatu tarawih ó tún dijọ́ kejì àwọn míì tún sọ fúnra wọn pé àmọ́ ah, kírun pẹ̀lú anabi so wọ́n tún join wọ́n kì í jama ó tún dijọ́ kẹta wọ́n tún èrò tún pọ̀ sí gbàtí wàá dijọ́ kẹrin ànábì wa jáde sí wọn hmm. wọn kálukú wa kálukú kí náfìlà tiẹ̀ títí tásùbà tó tó gbà tásùbà wa tó tá ànábì wa jáde ànábì wa ṣe ànábì wa jáde sí wọn ànábì wa ní amma ba'd ipe lẹ́yìn ìgbà náà o fa innahu lam yakhfa alayya makanakum hmm. ipe bẹ́ẹ̀ ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe kójọ gbogbo bẹ́ẹ̀ ṣe pọ̀ mo mọ̀ pé wà ń bẹ̀ o kì í ṣe pé mo gbàgbé o kì í ṣe pé mo sun o lakinni khashitu an tufrada alaykum wọ́tá àjìzò àníhà hmm. ànábì ní àmọ́ ohun tí ń bà mí lẹ́rù ni pé ẹ̀rù ń bà mí ká máa rí pé wọ́n sọ sọ láti tọ̀ra àwí ìwọ̀n àsọdọ̀ràn yẹn léyìn lérí nípa tẹ́sí ń kí ìpọ̀ nísìnyí kí Allah subhanahu wa ta'ala máa sọdọ̀ràn yẹn léyìn lérí wọ́tá àjìzò àníhà kẹ́ máa ma kágara láti máa kí àbáni àwọn kíta kó wá di ọ̀nà yẹn wákàtí márùn táà ń kí òun náà lẹ́lòmíì tún jẹ ogun ẹ̀pọ̀ yìí kíta àwọn wí tún wá di kíni kó tún wá dọ̀nà yẹn. so tá a bá wò nísìnyí nígbà tí ànábì wa lọ tán tí lẹ́yìn wàtá Abubakar lọ tán nǹkan tá ànábì sọ pé kò jẹ́ kóun ó máa kí fún yín lọ ní gbogbo òun náà ni pé kó wọn bá dọ̀ràn yàn gbàtànàbì ti wá kú sí nǹkan kan mi wà tó lè dọ̀ràn yàn mọ́ gbàtànàbì ti kú nínú ẹ̀sìn hmm. so wáyé ti dóyin kọ́dé nkọ́tà àlùwáyé gbogbo àwọn tàbí náà gbà pé kò sí wáyé mọ́ kò sẹ́ni kankan tí wọ́n lè fi sẹ́ni ránṣẹ́ sí mọ́ pé ah, eléyìí ẹ̀sọ́ dọ̀ràn yàn eléyìí ẹ̀yọ́ kún bẹ́ẹ̀ so gbà tí Umaru wá rí pé ah, gbogbo àwọn èèyàn wá ń kí káàkiri hmm. àwọn eléyìí wà lẹ́yìn mọ́mú eléyìí àwọn eléyìí wà lẹ́yìn mọ́mú eléyìí Umaru wá wò pé ah, ọ̀dà ká fi kó ẹnu mùsùlùmí papọ̀ hmm. sójú kan kí ogun ọ̀yá gbàtí mọ̀rù wá rí mọ̀rù wá sọ̀rọ̀ pé ah n tó ń mọ̀ tún ní kẹ́ máa ṣe yìí o ah nǹkan tó dáa ni kì í sàdádá lẹ́nu ẹ̀sìn yàní àwọn afáàní kọ́lá tó bá jẹ́ bídà ni yàní bídà tún ń lògàwé ìyà nínú èdè nítorí pé ó ti pẹ́ tán ti ṣe wọn ò ṣe nígbà Abubakar bẹ́ẹ̀ ẹ̀ta Abubakar fi lògbà rẹ̀ tán so ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ táàmù gba èèyàn ayé ànábì sallallahu alaihi wasallam ò ṣe òun ló tún wá rò pé ẹ̀já máa ṣe báyìí so káwá wò ní sí pé sọ̀rọ̀ àtútàràwí so nípìnlẹ̀ ẹnu ẹ̀sìn àbí òní onípìlẹ̀ hmm. nú ẹ̀sìn ìdá ni mọ́wúlídì tẹ́yìn wá fẹ́ gbé sí bídíàtò hasana tẹ́ẹ̀fín sọ hmm. gbélé yìí ó kí nípìlẹ̀ rẹ̀ nú ẹ̀sìn wa hmm kò ní pìlẹ̀ nínú ẹ̀sìn wa sọ̀rọ̀ àníṣe ànábì ò ṣe àwọn sọ̀hábà rẹ̀ ò ṣe gbogbo àwọn afẹ́sìn táwọn náà mọ̀ pé àwọn afá àti wọn yanrantí rè tó yẹ pé kò síyèméjì nínú ọ̀rọ̀ wọn kò sẹ́ni tó ṣe àwa wádìí wádìí káàkiri àwa rí pé ta lẹ́ni tó ṣe àrí pé àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ẹ̀sìn àwọn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ afá yọ wọn kó ní ẹ̀sìn gan pé wọ́n ṣe mùsùlùmí àwọn náà ni wọ́n á ṣe mọ́lídì àtúnwá wádìí wádìí wádìí àtúnwá rí pé ìkọ́ṣe àwọn tí wọ́n ń ṣe kírísímàsì ni ẹ̀sìn ìbára ní sí kírísímàsì ni pé ọjọ́ ìbí jésù ọjọ́ ìbí jésù àrẹ́bí isa alayhi salam wọ́n ní ọjọ́ ìbí rẹ̀ ni àtún ara àwọn tí wọ́n sọ pé ah, kọ́lá december gan náà kọ́nà tó bí ànábì Isa alayhi salam so àwọn àwọn yìí làwọn wá ń kọ́ sí ibi tiwa. tọ gẹ́gẹ́ náà ìjọ tó bí ànábì náà kọ́ ẹ̀sìn báwọn oníṣẹ́ ẹ̀yìn náà sì mú ṣé báwọn náà ṣe sí tiwọn mú táwọn náà tún kọ́ ẹ̀sìn àwọn ìṣẹ̀bá ẹ̀yìn náà tún sì tiyín àwọn oníṣẹ́ torí pé kò ní bídíà ní lọ́dọ̀ tiwọn náà ẹ̀sìn báwọn oníṣẹ́ so bídíà náà ní lọ́dọ̀ tiwọn náà kí wọ́n là ń dààmú ara wa lé lórí sí ẹjẹ́ a máa ṣe ìta nàbí sallallahu alaihi wasallam tó gbé kalẹ̀ fún anú ẹ̀sìn ìta fi parí ẹ̀ òun náà ni pé ìta máa ń sọ ni pé tá a bá wá ń sọ̀rọ̀ pé mọ́lídìí òdà mọ́lídìí òdà òun kálukú wa bọ́ sí rédíò yóò wá máa sọ láti mẹ́fà ànábì ànábì tí ó ní báyìí ànábì tó kó ń lọ lọ́lá jù ànábì tó ṣe ọlá ànábì kọ́ là ń sọ àjíyàn lé ọlá ànábì wàláì hmm. wà náà lágbàá pé gbogbo ẹ̀dá tí Allah subhanahu wa ta'ala dá ànábì látiwájú gbogbo wọn àgbàgbà hmm. ànábì ní ṣàfá yóò sì pẹ̀ òun kálukú tó bá jẹ́ ògbé dàkíyàmà hmm. àmọ́ ń tà ń sọ òun náà ní pé ìyàní ń tà ànábì ò bá sìn lẹ́sìn níta nàbí ò bá ṣe ẹja pàtì hmm. súnà pọ̀ ẹ̀yin náà máa ń sọ pé àdúrà súnà tó pọ̀ ìṣẹ́yìn lè ṣe tán ni bàbá tó wà lè ṣe tán ìwò tó wà ló tún dá àdáda rẹ̀ sí nínú ẹ̀sìn so látara délé yìí kò sí ti ń jẹ́ mọ́lídì nínú ẹ̀sìn hmm. kò sí ti ń jẹ́ bídàtún hasana gbogbo bídà yẹn yan àánú ni wallahu ta'ala a'lam. ẹ̀ ń tẹ́ bá fi àwọn ustaz wa fún zero eight one forty five ninety five fifty eight thirty nine zero eight one forty five ninety five fifty eight thirty nine nọ́mbà àwọn wa dàtúkì náà ni mo pè yẹn sọ àwọn tí a bá fẹ́ pèsè àdéhùn náà sí à zero eight one zero thirty three fifty one fifty four nine abdulfatah sọ̀rọ̀ àtàwọn sáàzù wa ìdàsókè wa barakatuh.